máa yẹn sọ kankan ó ní ká má jẹ́ kí wọ́n pa iná yẹn they cry for that justice in as much as the justice the real justice we might not really get it um, for this man láti sọ̀rọ̀ tó sọ there are a lot of men out there tí wọn ò lè sọ nǹkan tójú wọn ń rí just because they are men wọn á ní be a man it's not òde tá ti máa ń gbọ́rọ̀ yẹn bí èèmà even àwọn ọmọ wa ọkùnrin tó bá sunkún ní ilé we tell them ó oh, ń ṣọkùnrin men don't cry really men cry ọkùnrin máa ń sun ẹkún and we should allow them to cry because flesh and blood làwọn náà wọn ń ṣe superwoman wọn ń ṣe superman cartoon they are flesh and blood i know how many times this page lórí ọ̀rọ̀ Mohbad my page has been reported ordinary picture tí mo gbé síta wọ́n flag ẹ̀ pictures o not once not twice not three times tí mo dẹ̀ máa rí tí Facebook á sọ pé flagged ah ah ẹ tún flag picture ordinary write up wọ́n flag ẹ̀ it's all okay uh, interest àwọn tó ń dá sí ọ̀rọ̀ yìí tó ń parọ́ fún wa làwa wá wà interested in now and i keep telling you get into your ears and you ẹ̀yin wọ́nranwọ̀nran tẹ́ ń káàkiri tẹ́ ń jà fún mọ́dà ìzìyín lórí social media get into your ears i am not a fracas person but i want to know the intentions the motive tí wọ́n fi ta irọ́ fún wa tán fi parọ́ fún wa lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ mọ̀ àwa kan wà interested in it ẹ jọ ẹni tó bá mọ mo page àwọn african um, television yìí please kindly tag me to their page I want to reach out to this man mo fẹ́ bá man yìí sọ̀rọ̀ ẹni African television yìí I want to be I want to talk to him I have some things to tell to tell him and I'm very very glad wípé even tí ọmọ yo ba get justice o òótọ́ farahàn nínú ọ̀rọ̀ yìí tí a ba get justice àṣírí hàn nínú ọ̀rọ̀ yìí à ń rí àwọn àṣírí àwọn àṣírí tá máa wò nínú múvì tá máa ní pé kò lè ṣẹlẹ̀ à ń rí kí èèyàn máa fi oògùn oorun sọ́kọ sínú oògùn kíní ọkọ ẹ̀ nítorí ó fẹ́ dókòó míì ẹ àbẹ́ ìráyé báyìí ṣé ọkùnrin ń dírọ́ọ̀gì wa kan tó lọ dóbò bó bá fẹ́ lọ dóko lọ dóko èwo ni kó máa fi nǹkan sínú drink ọkọ orí social media yìí bí láti ń gbọ́ wípé wọ́n ń fi èèyàn kan ń lọ ìgò ó ń lọ ìgò sínú oúnjẹ ọkọ ẹ̀ orí social media orí péjì mi yìí lórí one of my shows ẹ gbọ́ tí ọkùnrin kan pè wá tó níyàwó òun ó ń fi poison sínú oúnjẹ òun ó dé affect kidney òun at the end of the day tẹ́ ẹ bá fẹ́ fẹ́ ọkùnrin mọ́ tí o ẹ̀ ò bá dùn mọ́ yín mọ́ àwa ń sọ̀rọ̀ bí obìnrin a sọ̀rọ̀ women supporting women à ń sọ̀rọ̀ women standing for the truth à ń sọ̀rọ̀ women tó ní ọmọ ọkùnrin tó ní ọmọ obìnrin tí n bá rí nǹkan tọkùnrin ṣe màá jáde màá sọ̀rọ̀ but excesses obìnrin ó pọ̀ ẹ máa wá hide under I am a woman I am the vulnerable one we are the weak one ẹ wá hide sí ọ̀ndẹ̀. ojú yín bí máa yẹn send gbogbo evidences kìíní yẹn ó send ẹ̀ sí mi ní pictures ó kó gbogbo kìíní yẹn ó send ẹ̀ ó ní àǹtí òun rèé òun rèé ibi táwọn ti discover rèé ìyàwó ẹ̀ dẹ̀ ń ta nǹkan sínú oúnjẹ fún ó dẹ̀ ń ta nǹkan sínú oúnjẹ fún kò dẹ̀ mọ̀ kámẹ́rà ló tú àṣírí nígbà tó máa wo kámẹ́rà kọ́kọ́ wò pé he live healthy life níbo lòun ti rí wàhálà yìí ní kí ló lè ṣẹlẹ̀ ló lọ sí pé ṣe bóun tiẹ̀ ni camera nu ilé kámẹ́rà yẹn ló lọ wò kámẹ́rà ilé ti Mohbad ó ṣe jẹ́ pé gbàtọ́rọ̀ ṣẹlẹ̀ náà ní camera ò ṣe mọ́ ṣiṣẹ́ mọ́ ó ṣe jẹ́ gbà yẹn ní kámẹ́rà ò ṣiṣẹ́ mọ́ wọ́n ní kámẹ́rà ò ṣiṣẹ́ kámẹ́rà bàjẹ́ kámẹ́rà ṣe kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé sítórì kí ni intentions àwọn tó ń ta irọ́ fún wa kí ló dé tó ń ta irọ́ fún wa kí ló dé tó jẹ́ wípé ọ̀tọ̀ nìkan tó ń pèǹtì fún wa kí ló dé tíyàwó Mohbad sáré bọ́ta pé wọ́n pa ọkọ òun tó dẹ̀ mọ̀ nǹkan tó pa ọkọ ẹ̀ kí ló dé tó parọ́ pé wọ́n pa ọkọ òun pẹ̀lú update tó gbé jáde lọ́jọ́ tọkọ ẹ̀ kú tó dẹ̀ mọ̀ wípé nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ àwọn pe nurse ọkọ àwọn ò tí mọ̀ a ti mọ̀ wípé ànánsìn àti rí wípé Mohbad ò fọwọ́ gbá glass ọlọ́pàá ò bá dẹ̀ sọ fún wa pé fọwọ́ gbá glass ẹni tó bá fọwọ́ sinu glass ó máa ní court yamayama ní gbogbo ọwọ́ ó máa ní court kò lè jẹ́ one deep court ló máa ní nígbà tẹ́ máa gbé fídíò yẹn jáde ẹni wọ́n fi oògùn gbá ni ìgbà tọ́lọ́pàá wá bọ́ta tán wá sọ̀rọ̀ ẹ wá tún gbé fídíò yẹn jáde ẹni wípé ẹ ibi tó ti ṣèṣe leléyìí téèyàn bá tí gíláàsì bá géèyàn lọ́wọ́ téèyàn ti ọwọ́ bọnú gíláàsì ó máa ṣe yánmayànmá ó máa ṣe yánmayànmá just one cut lárí so ọlọ́pàá ní láti visit kìnìyàn again Mohbad ò lè jí mọ́ láyéláyé Mohbad ò lè padà wọ́n mọ́ láyéláyé like I said in my last video Wùmí ó máa dó àìmọye Mohbad bàbá Mohbad ò lè ríru Mohbad mọ́ as for ìyá Mohbad ìyẹn ò ń ṣèyà bẹ́ẹ̀ ni ìyá gidi á jókòó sínú ilé ẹ̀ kò bá jẹ́nu ìrà ló ń gbé ibẹ̀ làwọn èèyàn ti máa wá kọmisireti pẹ̀lú ẹ̀ tí wọ́n máa wá kí ẹ ìyàwó Mohbad lè wà nínú ilé kan máa lọ kí ń bẹ̀ ọ́ tó bá jẹ́bi tán ti ń to nǹkan bó ṣe ń tò á lọ sílé bàbá Mohbad á lọ ṣopó ń bẹ̀ tán máa fi ṣopó ẹ̀ tán tá a fi bọ́ta ṣùgbọ́n ó jókòó sínú ilé ọmọ ẹ̀ ìyá Mohbad jókòó sínú ilé ọmọ tó kú ẹ̀dẹ̀ ń pàtẹ́wọ́ ẹ̀yin ọ̀dájú obìnrin pọ̀ o ẹ̀yin ọ̀dájú abiyamọ ẹ pọ̀ lórí social media yìí so ẹ̀yin lè jókòó irú jókòó yẹn sínú ilé ọmọ tiyín ẹ̀ ní rírú ẹ o ọlọ́run ò ní jẹ́ kí kankan nínú wa ka rírú ẹ̀ ìjókòó tí ìyá Mohbad jókòó sínú ilé yẹn ṣé kí wọ́n lè pín nínú nǹkan tí wọ́n bá fún ọmọ ni ló ṣe jókòó síbẹ̀ ṣé kán lè pín nínú nǹkan tó bá fún ọmọ ló ṣe lọ jókòó sínú ilé yẹn sódà ojú àtọwọ́ tọmọ bá ń gbà wàláì wọ́n yìí máa bára wọn jà ó kàn jẹ́ pé ńgbà tíjà yẹn bá máa ṣẹlẹ̀ a lè má gbọ́ wọ́n yìí máa jà tán máa lura wọn gan tán bá ṣọ́ra torí gbogbo àwọn méjèèjì lórí owó ló bá dé a ti analyze fídíò yẹn kọjá a ti analyze ẹ̀ngbà kan ìgbà tó jáde tó lóun òkú. kí ló ń jókòó ṣe nínú ilé yẹn kí làwọn ọlọ́pàá fi wọ́n sílẹ̀ nínú ilé yẹn fún inú ilé yẹn náà sọ pé ọmọ ti dákẹ́ o yẹ kí wọ́n seal ibẹ̀ up wọ́n sáré fò bọ́ta. Naira Marley Samuel Larry, hey, Naira Mali, if I start with you, Naira Mali. Àṣẹ fẹ́ settle scores pẹ̀lú Naira Mali ni. Tó bá jẹ́lu gidi, Ìyábọ̀ pẹ̀lú confession to make. Wípé àwọn ọmọ ẹ lọ́mú gbóné Naira Mali, ó ti àwọn ọmọ àtàwọn ọmọ ọlọ́mọ sínú Naira Mali. Wọ́n dẹ̀ ń fún wọn ní nǹkan mu, wọ́n ń ta nǹkan sínú nǹkan tó ń jẹ. Ó yẹ kán fọlọ́pàá gbé wọ̀ náà gbogbo yín mọ nǹkan tẹ́ ń ṣe gbogbo yín pátá lẹ mọ nǹkan tẹ́ ń ṣe ṣùgbọ́n mo dúpẹ́ inú mi ń dùn bí tọ́rọ̀ yìí ń dé ó ń tan ìmọ́lẹ̀ sí a lot of things ó yẹ káwọn ọkùnrin máa ṣọpẹ́ ni wípé àṣírí ọ̀rọ̀ táwọn ò lè sọ síta ẹkún táwọn ń sun sínú àṣírí yẹn ló hàn sìn ẹkún táwọn ń sun sínú ní nǹkan tóbìnrin fojú àwọn náà rí lẹ́yìn pé gbogbo nǹkan tọkùnrin ṣe bóyá ní girlfriend oró tóbìnrin míì fojú ọkọ ẹ̀ rí bóyá àìmọye ọkùnrin gan ló ti kú bẹ́ẹ̀ yẹn láì ṣe pé àsìkò ẹ̀ ló tó bóyá àìmọye ló ti lọ kí lẹ sáré kí lẹ sáré cover up fún tí ẹ jẹ́ kó fin kan ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe gangan àbáwọn wo náà pa Mohbad àbáwọn owó náà lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ àbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tí ò yá wa tẹ̀sáré pé ayín tẹ̀sáré fò dìde àánú olúwapọ̀ àdùnní we spoke about this yesterday lálẹ́ àná with this particular comment you said I analysed it yesterday evening ọ̀rọ̀ Mohbad àwọ̀ ọjà justice o ẹ get it right à ń a dẹ̀ ti rí pé everything ti wà twisted ṣùgbọ́n àṣírí tó ń jáde nínú ọ̀rọ̀ yìí ó ń dùn mọ́ mi gangan mo dẹ̀ ń bá àwọn ọkùnrin dúpẹ́ tìtorí wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa cob ó máa gé wings àwọn obìnrin onírìnkùnrin àwọn onírìnkìrìndò ó máa gé wings obìnrin by the time tẹ́ bá mọ̀ wípé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọkọ yín náà sọ sí ẹ̀ síta kíjọ kíkọ kí social media wá bá yín george case Egbon nǹkan tí máa nìyẹn sọ máa yẹn ni wípé five hundred ọkùnrin làwọn fẹ́ ma register every year láti ṣe DNA fún ẹni tó bi mo ni kó tọ́ ọmọ ẹyẹ mo. bàfọ́ṣùmọ́ ẹni tó bi mo ni kó tọ́ e. ẹ̀ tán bá tún bá yín tọ́jú ọmọ náà tán tán find out pé àwọn kọ́ làwọn lọ́mọ ẹ̀ tún wí àwíjàre lórí ọ̀rọ̀ yẹn ẹ̀ tún wí àwíjàre with your head up pẹ̀lú sentiment àtẹkùn ẹ̀ tún jàre ọkùnrin yẹn tọkùnrin yẹn ò ní lè rojọ́ tí ò ní lè sọ̀rọ̀ ẹ̀ ní fún láyè àti sọ̀rọ̀ because ẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ rojọ́ ẹ̀ sọ wípé lẹ́jọ́ wẹ́wẹ́ ni kí ló dé tọkùnrin bóbìnrin bá ń rojọ́ tọkùnrin ò gbọ́dọ̀ rojọ́ ẹ̀jẹ̀ tó wà lára ọkùnrin ló wà lára obìnrin ẹ̀jẹ̀ tó ń ràn lára obìnrin ló ń ràn lára ọkùnrin náà ẹ á sọ wípé women for women ta wicked women for women ah no àwọn ò sí league women for women àwa wà ní league women for truth women for a better society, women to guide. We are protecting the future of our unborn girl children. Kán lè ráyé gbé. Kó má di wípé ọkùnrin á máa sá fún gbogbo wọn. We are not for women for women. We are women for the truth. As long as this page is concerned, I've always told you, I stand for the truth and I stand for the truth. And èèyàn ti rí, èèyàn ti gbọ́ ọkùnrin mi àwọnú inbox tó bá ń bá mi sọ̀rọ̀ baálé ilé wọn á bú sẹ́kún wọn níta làwọn fẹ́ rojọ́ fún. ìmí nǹkan tó ṣẹlẹ̀ sóhun àtìyàwó ẹ̀ ó fi pé tìjú ni fọ́mọ òun tóun bá sọ síta wọn á protect ọmọ wọn pé táwọn bá sọ stain yẹn á bọ́mọ àwọn. irú ẹni tó sọ pé ìyàwó òun poison òun ó ní fídíò yẹn yìí wà lọ́wọ́ òun dì sí wọ́n ká ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin lórí matrimonial bed ni. wáì tó bá jẹ́ wípé wọ́n á ní kẹ́ ṣe DNA ẹ̀ máa sá wọ́n bá ní ẹ ṣe DNA ọ̀rọ̀ DNA yẹn dé báyìí gbogbo obìnrin dẹ̀ majority obìnrin màá fẹ́ sọ pé seventy percent Nigerian ladies wọ́n dẹ̀ ya dìgbòlugi sórí social media lórí DNA lórí pé kán ṣe DNA DNA tí ó kàn yín tí ó kàn ọmọ tẹ bí ẹ dẹ̀ yàjìgbòlugi sórí social media anywhere tó bá ti wá sọ̀rọ̀ yẹn ẹ máa lọ bú wọn bẹ̀ ṣẹ́yìn gbọ́ wọn àlè fọkọ yín ni tẹ́rù fi ń bá yín nǹkan tí ò bá kún ẹ kò yẹ kó kún ẹ nà ó dàbí kan pé gbogbo kan pé lóṣó lo gbogbo obìnrin ẹni bá rí mi tó bá pè mí lólóṣó ẹnìyẹn ya wèrè ni kan tó lè pèèyàn lóṣó á nírìn tíwọ náà ti rìn kan tó lè pè é lólóṣó á níwà tó ti wù wọn dédé pèèyàn lólóṣó náà bàbá ṣe wọn ní bàbá ṣe rìn la ṣe ń kore as you are addressed you shall you be addressed èèyàn rí mi báyìí mi ò sùn mú owó iṣẹ́ ni kùrà débi pé wọ́n sọ fún mi pé ìyẹn ẹ̀yìn ò tiẹ̀ ní pleasure time lamẹ́ríkà ni mo ní màá san bills kò ń ṣe pé wọ́n ń ṣe patí wọ́n rí mi kiri patí kò ń ṣe pé bóyá wọ́n rí mi káàkiri àbí kọ́ ń sọ pé ah mo ti fẹ́ rí eléyìí sọ ah mo ti fẹ́ rí lamẹ́ríkà wọ́n wá déédéé pè mí lólóṣó ṣẹ́ni yẹn ò ya wèrè agbé agbé receipt síta ah, ó wá dọ̀rọ̀ DNA gbogbo yín dẹ̀ ń sunkún káàkiri ẹ̀ ń sunkún káàkiri kí lẹ̀ ń sunkún fún kí ló fẹ́ kún DNA kò kàn yín tó bá náà fẹ́ ṣe DNA ńgbà tán ti dán ọ̀dáhùn gbogbo ìgbà tán sọ̀rọ̀ DNA yẹn bẹ́ẹ̀ ni eh, gíslọ́ọ̀bù àbí kí ló lóun pe rẹ̀ bẹ́ẹ̀ ló ń back to back picture ẹni tó bá sọ pé ọmọ yóò jọ bàbá ẹni tó bá sọ pé kinní kan Mohbad look at your pikini pikini look at your bàbá kinní kan kinní kan ló ń gbé update jáde nípa ọ̀rọ̀ DNA kí ló ní tọ̀rọ̀ DNA ká lára under normal circumstances ní crime scene ní homicide case tó kàn ọkọ àtìyàwó wọ́n lè ṣe DNA láti unravel mystery tó bá yẹ pé mysterious thing tí kò yé wọn wọ́n lè decide pé secretly ẹ ṣe DNA ká wò bóyá òun ló tẹ̀ kọ́kọ́ lọ́mọ náà ká lè mọ̀ bóyá kó má jẹ́ pé bóyá ọkọ finders pé nǹkan ló lọ mọ ló fi fọ̀rọ̀ kú wọ́n á ṣe wọ́n á ṣe ẹ dẹ̀ wá mú protection ẹ dẹ̀ dáàbò ọmọ yẹn ẹ dáàbò ọlọ́pàá gan òbèrè àwọn ọlọ́pàá gan òbèrè right question wọn ò ṣe the right thing tán bá ṣe the right thing ó yẹ kán ti ọlẹ́dì yẹn ló yẹ kọ́kọ́ gbé wá fún wa kó wá sọ̀rọ̀ kán tó wá bẹ̀rẹ̀ sí ń gbé àwọn tó ń gbé wá bọ́tà lè kọ́ wọ́n ń ṣẹ́ wọn bóyá wọ́n dẹ̀ ti gba statement tán jẹ́ kó public ok torí ẹ̀ sọ pé wọ́n ti interview ẹ̀ lẹ́ẹ̀mẹrin nígbà tó wá rí ibi tọ́rọ̀ ń lọ Gistlover Abábọ́ta they have interview, interviewed Wunmi Wunmi at this stage i'm not protecting you àwọn wo lè ń deceive àwọn wo lè ń deceive you are not protecting her for real tó bá tún máa protect ẹ ńkọ́ ẹ protect ẹ protect ẹ ẹ jẹ́ ká ẹ̀rù wá ń bà àwọn èèyàn àti máa sọ̀rọ̀ ẹ ẹ bá tún máa protect ẹ ńkọ́. men ẹ support ara yín against obìnrin náà the way they are supporting against you men for men women for women obìnrin tó bá ṣòótọ́ obìnrin ba bá rìnrìn àtọ̀ tó bá rìnrìn òótọ́ tó jẹ́ obìnrin gidi kò ní fì síbì kan gone are the days Tani ni wọ́n rí tọ́rọ̀ ṣẹlẹ̀ sí ngbà tọ́kọ ẹ̀ bọ́ta tó fẹ́ sọ̀rọ̀ kí á ló pẹ inú ẹ̀ because ó mọ̀ pé tọ́kọ bá sọ̀rọ̀ rẹ́rẹ́ àrùn rẹ́rẹ́ àrùn kíá ló gbẹnu ẹ̀ sọ́hùn tí ò sọ̀rọ̀ mọ́ ta lẹni ìyẹn o kò tí ì pẹ́ tí kéèsì yẹn ṣẹlẹ̀ kò ì pẹ́ mi ò nọkùnrin bu mi ò nọkùnrin saint mi ò ní ọkùnrin ò ní lọ́wọ́ ṣùgbọ́n níní lọ́wọ́ tiwọn ò ju pé à ń ṣe rádaràda wọn kán máa dóbò tí ò yẹ kán dókiri títì ṣùgbọ́n wickedness ti tobìnrin ló pọ̀ jù ẹ ní nífẹ̀ẹ́ wọn bọ̀tẹ́ takú tì ẹ ní nífẹ̀ẹ́ wọn bọ̀tẹ́ gbowó wọn ẹ nífẹ̀ẹ́ wọn mọ́ ṣùgbọ́n ẹ takú tì wọ́n ẹ wo ọjọ́ tẹ máa fi ẹgbàá lù wọ́n dáadáa. ẹ jẹ́ ká ṣe better as, as, mothers because tó bá jẹ́ sísílẹ̀ nìyá ló máa jẹ́ lọ́la ìwọ náà dẹ̀ máa bímọ o máa bímọ tó o bá tiẹ̀ tí ìbí ń sìn tí relationship ò bá wọ̀ kó ní kálukú wà ká kò sí nǹkan tó bá dì í bẹ̀ bá tiẹ̀ lọ kó bá tiẹ̀ lọ Ewo làbùràn máa lọ máa lọ máa fi poison sínú oúnjẹ ọkọ kọ́kọ́ máa lọ sun torí o fẹ́ dóko mi why ẹ̀ẹ̀dẹ̀ rí nǹkan tó bàjẹ́ ẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ àdírẹ́sì ọ̀rọ̀ yẹn tí bàbá yẹn sọ kẹ́tí ẹ̀ bọ́ta ìwọ tó ló ń jà fún justice nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ogún ló ń because ẹ mọ̀ pọ́rọ̀ ogún yẹn làwọn èèyàn fi ń nèlè bàbá yẹn ẹ mọ̀ pọ́rọ̀ ogún yẹn làwọn èèyàn fi rí bàbá yẹn as bàbá burúkú pé ó fẹ́ jogún ọmọ ẹ̀ kí ló bàdì tí bàbá bá jogún nǹkan ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ní nà ó àbí wọ́n ló bí ni ọmọ ẹ̀ ní àbí adúrú royalty tó ń dárúkọ yẹn lórí orúkọ lórí ọmọ yẹn wúmà ìdẹ́dì yẹn nìkan lẹ fẹ́ kó fún ṣóun nìkan lẹ fẹ́ kó millions tí ò ń ṣe ten tí ò ń ṣe twenty tí ò ń ṣe thirty tí ò ń ṣe fifty tí ò ń ṣe hundred million ẹ fẹ́ kó fún obìnrin ọmọ kékeré yẹn tí ò fapá ṣiṣẹ́ rí ẹ fẹ́ kó fóun nìkan ó ṣe jọ́rọ̀ ogún lẹ wá dárúkọ lẹ bẹ̀rẹ̀ sí fi ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nípa pé bàbá yìí sọ wípé wọ́n ta oògùn wọ́n ń ta oògùn oorun sínú kinní ọmọ òun ẹ sọ̀rọ̀ ń pa yẹn even ọ̀rọ̀ ogún tó ń sọ di dìgbò ẹ̀ tó fi So dùgbò ẹ̀ tó fi sọ̀rọ̀ sọ̀rọ̀ ogún yẹn ó jẹ́ kó rí bàbá yẹn ó ní it's not my business it's their family affair because the man was asking he said "One ní hectares of land ìná rà kí even kò tí ẹ̀ ń ṣe plot kò ń ṣe plot of land tí wọ́n náà sin ọmọ yẹn sí wọ́n hectares of land lọ́mọ yìí rà acres ló rà tó dẹ̀ rà ní orúkọ family ìyàwó ṣẹ́rù wọn ni kí bàbá yẹn sọ̀rọ̀ sí i mi ò tí mi ò mọ bí nọ́mbà ọ̀rẹ́ wọn yẹn mọ́ ni màá wá nọ́mbà ọ̀rẹ́ wọn yẹn kí bàbá yẹn spill out nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Wùmí àtọmọ wọn ó ń tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ká understand ibi tí wàhálà ọmọ yẹn ti wá ó jẹ́ ká understand ìdí tó jẹ́ pé ìyàwó mọ nǹkan tó pa ọmọ ọkọ òun tó wá fò bọ́ta tó ní pé wọ́n pa ọkọ òun àwọn òwò ló pa ọkọ why tó ta narrative pé Naira Marley àti Sam Larry ló pa ọkọ òun fáwọn fún gist lover why ẹ̀yin tí ẹ lọ́pọlọ tó jẹ́ wípé ẹ kàn máa wá kárìdèwé wípé torí ẹ jóbìnrin ẹ women for women supporting women no women supporting the truth ni ó yẹ kẹ́ ṣe. ó ṣe jẹ́ wípé ǹkẹ́ àyàyàwó lọmọ fi ń ra property ṣé lóòótọ́ ló rà á wọ́n lè find out kán lọ sí lands kán lọ sọ́dọ̀ àwọn ibi tó ń sọ pọ́nra alẹ̀ yẹn sí kán lọ béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ tó ń talẹ̀ fún wọn orúkọ wo náà kọ sí receipt tẹ bá fẹ́ ṣe òótọ́ àwọn findings tó yẹ kẹ́ ṣe nìyẹn o bọ́ta o nullify that thing wí pé bóyá bàbá yẹn ogún nìkan ló fẹ́ ta sí ogún nìkan kọ́ ló fẹ́ ta sí kò dé ta sógún ẹ̀tọ́ ẹ̀ ló ń béèrè ẹ̀tọ́ ọmọ ẹ̀ ló ń béèrè pé ẹ̀tọ́ ọmọ mi lélẹ́yìí ọmọ kan ló bí fún nàá ọmọ ẹyọ kan péré ló bí fún náà ọdún mélòó náà fi fẹ́ra wọn tó fi lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tó bá ní ọdún mélòó tí bàbá yóò wá fi ní right ẹ wá mú ọ̀rọ̀ ogún ìyẹn lẹ wá ń sọ síta kán lè rí bàbá yẹn àzèyàn burúkú ẹ̀ẹ́n eh, eh, àwa ta lọ́pọlọ à ń béèrè question why tí Wùnmí bọ́ta tó sọ wípé wọ́n pa ọkọ òun ni why to bọ́ta to mo wípé ọkọ òun ọwọ́ ń dùn ún àwọn pe nurse wáì tó bọ́ta tó sọ narrative mi wáì tí ẹ̀gbọ́n mú mi lọ́jọ́ tí àbúrò ọkọ ẹ̀ kú ọkọ àbúrò ẹ̀ kú tó lè fò bọ́ta tó ní stamina wáì tí ẹ̀gbọ́n mú mi tó kọ update pé ìyá burúkú làwọn ní under three minutes ó dẹ̀ delete post yẹn kò rántí páwọn kan follow àwọn back to back wáì tó delete post yẹn under three minutes update tó ṣe wípé ìyá àwọn ìyá burúkú ni why tó delete ẹ̀ àṣírí gbogbo yín ò ní bò ọkàn yín ò ní balẹ̀ Mohbad ò ní jẹ́ ẹ sinmi èdè yín ò ní yéra yín nígbà tí ó dójú ẹ̀ Ìyábọ̀ fún rẹ̀ ṣáà ti bọ́ta Naira mali, òun ò tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ òun máa fíníṣì ẹ̀ òun máa yan ni ó máa ń fíníṣì ayé àwọn èèyàn ni bó ṣe fínísì bàbá àjẹsà ṣùgbọ́n lórí eléyìí àṣírí ti tú wípé àwọn tó bá ṣẹ̀ ó máa ń wá nǹkan tó máa fi mú wọn kí ni òun àti Naira Marley dàpọ̀ torí Naira Marley kọrin kan bì kan pé òun fẹ́ dóyà àti yàyà àtọmọ ṣébi tíjà wọn ti bẹ̀rẹ̀ nìyẹn pé ó fìwọ̀ sí lọ òun àbí báwo tẹ bá rántí one of orin wa Naira Marley ṣé ibi tíjà wọn ti bẹ̀rẹ̀ nìyẹn pé ó fi ìbùdọ̀tí lọ òun lẹ́yìn tó fáwọn ọmọ òun ní gbóhun àkúkú mọ̀ àti ẹ̀mọ̀ páwọn ọmọ ẹ̀ àròpọ̀ ọmọ tí ẹ neat ìṣe ta tẹ́ portray àwọn ọmọ ẹ̀ fún wa èmi ò bá mi ò ń bú ọmọ lọ́mọ torí èmi náà bí tèmi ìṣe tó portray àwọn ọmọ ẹ̀ fún wa wípé àwọn ọmọ tó ń tọ́ dáadáa àwọn ọmọ tó tọ́ ní good school àwọn ọmọ ẹ̀ ń lọ good school ó ràgàbò wọn ó ṣíìdì wọn kí ni àwọn ọmọ ẹ̀ wá dé Naira Marley ṣé àwọn ọmọ ẹ̀ ń ni ṣé síngà ni wọ́n ni tàbá tiẹ̀ gbá àwọn tó sọ pé bóyá o ní kí Naira Marley bẹ́ẹ̀ sáìn kí ni àwọn ọmọ títí ẹ gangan kí náà lọ ṣe lọ́dọ̀ Naira Marley ṣáwọn náà ń kọrin ni àbí báwo ni ìpàdé ọlọ́jà pẹ̀lá síwín tó ṣe jẹ́ kí ni relationship kí ni correlation àwọn ọmọ tiẹ̀ àti Naira Marley ṣé àwọn ọmọ ẹ̀ ń bá Naira Marley rápù gbó ni àbí báwo torí kò sẹ́ni tí ò mọ Naira Marley Naira Marley ò háìdá rẹ̀ kò hide irú èèyàn tóun jẹ́ kò hide life tóun live torintorin ló fi ń hàn wá ó rap igbó kan igbó yẹn gùn tó yìí igbó yẹn gùn tó jẹ́ pé so kí ni ẹni tó ń gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn jáde tó ń ṣoríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tí a ti wọ́dẹ̀ sọ pé ìyá gidi ni ẹ́ ó ra gàba ọmọ ẹ̀ kí làwọn ọmọ ẹ̀ lọ ṣe lọ́dọ̀ Naira Marley kí náà lọ ṣe ń bẹ̀ kí ni correlation wọn kí ni relationship kí ni relationship ìwọ gan the fact pé yàn jẹ́ celebrity kò mí pé everybody ló gbọ́dọ̀ mingu pẹ̀lú kí ni relationship ìwọ gan àti Naira Marley tó fi easy káwọn ọmọ ẹ̀ máa lọ sunlé Naira Marley ah a lot of gbogbo ewèrè kan ló máa sọ̀rọ̀ wèrè kan ló máa dájọ́ náà báwọn kan bá tiẹ̀ dá bó ṣe wù wọ́n àwa kan máa fojú mi wò tá máa wò pé ah, bó ló ṣe jẹ́ o ṣé wọ́n lọ ń ráàpù gbóngbẹ̀ ni àbọ̀n pẹ̀lẹ́ tó ń bá ta ọjà àbí kí ló fa díẹ̀ relationship wọn pọ̀ tán fi ń lọ sílé ẹ̀ tó bá ní vendetta pẹ̀lú Naira Marley go and settle it of course irú èmi ò yóò support kí Naira Marley kó kó jẹ́ kó jẹ́ voice fún youth wa there is nothing to emulate ní láìfẹ́ there is nothing ọmọ gidi tó ń bí rere kan wọn gbọ́dọ̀ rí láàrin ní ẹ̀gbẹ́ Naira Marley kọ́ bá wa dá padà síbi tó ti n bọ̀ bó je UK ní Bojoland ibi tó bá ti n gbé nísìn Naira Marley protect ìyàwó àtàwọn ọmọ e ó bọ́ta ó ń kó àwọn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ń kó àwọn ọmọ ọlọ́mọ lọ sọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ tí ò lọ sínú ilé ẹ̀ wọ́n ibi bá ti mú gbọ́ To bá rìn or to drive kọjá ń bẹ̀ ó máa gbóòórùn ẹ̀pọ̀n mu gbó ń bẹ̀ kàmá ìwà sọnù ilé tó ẹ pé wọ́n mu twenty four seven o ò lè ná ọmọ pọ́n mu gbó ń bẹ̀ o ò lè ná ọmọ pọ́n ń ṣoríṣiríṣi nínú ilé yẹn ó ṣe jẹ́ ti bá àwọn ọmọ ẹ shame on you Ìyábọ̀ big shame you can come for me o I don't care òótọ́ ni ni ká má sọ òun ẹ má destroy life àwọn youths and it's unfortunate pé a lot of òbí ló ti fail to jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n ń wá ìfẹ́ everywhere láwọn youth wa when i'm talking about youth i am not talking of babies i am talking of people in their twenties many of them làwọn parents wọ́n ti fail wọn tí wọ́n bọ́ta tó ń wá tó ń wá faith tó ń love tó ń wá ibi tó máa ti wò pé bóyá àwọn rí comfort níbẹ̀ tó máa múrú yín tó máa láwọn rí mentor the same mentor ló ń jẹ́ káwọn ọmọ lọ síbi tó ti ń mugbó ṣé gbogbo ẹ̀ ló máa mú gófù mọ́ gófà àbí gbó jẹ́ nǹkan re wọ́n bá tiẹ̀ legalize ẹ̀ níbì kan wọ́n legalize ẹ̀ níbí náà ẹni àwọn tó ń màṣírí ti bí náà mọ̀ náà pé wọ́n legalize ẹ̀ níbí wọn ò jẹ́ kó tà níbi táwọn òyìnbó wà níbi tí àwọn ọmọ òyìnbó wà ibi táwọn ọmọ dúdú wà náà concentrate ẹ̀ sí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe káyé ọmọ dúdú lè máa bàjẹ́ sí ni nǹkan tẹ́yìn wá ń pàtẹ́wọ́ fún nìyẹn ó wá láwọn ọmọ ẹ lọ sílé Naira Marley ó fún wọn ní mugbó àwọn ọmọ ẹ náà kọjá àyè wọn tó bá jókòó sínú ilé ẹ Naira Marley ò lè fún wọn ní gbómu tó bá ṣèṣe ìyá tó ra gàbọ àwọn ọmọ ẹ Naira Marley ò lè fún wọn ní kólóòzì mu bẹ́ẹ̀ ni tó bá protect àwọn ọmọ ẹ tó ṣẹ̀tọ́ àwọn ọmọ ẹ wọn ò lè wọn ò lè lọ mú mú kíní wọn ò lè lọ mú kíní lé Naira Marley torí kò yẹ kán tiẹ̀ débẹ̀ rárá kò yẹ kán dẹnu ọ̀nà ẹ̀ for any reason olórí fúnra ẹ̀ ló ló release wọn kí nìyẹn tún dà fúnra ẹ̀ ló sọ pé ó release àwọn ọmọ ẹ̀ fún Naira Marley kì í ṣe pé wàá fi okùn wọ́ wọn nínú ilé ẹ̀ so kí lè ṣe Naira Marley ṣó wàá fokùn wá àwọn ọmọ ẹ̀ ni àbá àwọn ọmọ ẹ̀ wọ́n jẹ́ minor àwọn ọmọ ẹ̀ ò kì í ṣe minor full grown adult ni wọ́n minor ló lè mú Naira Marley sí. Si

ó ẹ oh, eh, bá wù kẹ lura yín. Eh, mo ní sàmúlà naira máàlì tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Eh. àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ even my children go to his house. ṣé ń gbọ́ṣẹ́. that I was thinking is a sensible person. ṣé ń gbọ́ṣẹ́. that will be giving them. bó ṣe rí naira máàlì pẹ̀lú orin tó ń kọ. ẹ má bínú ọ̀kan ló lọ ń pè mí ẹ jẹ́ ń fi sí i ẹ wo people yẹn stress me, i have my life to live ẹ yé pè mí ẹ jọ mo fọlọ́run bẹ̀ yín please the rate at which ẹ máa fi ń pè mí ẹ pè títí ẹ pè lóru kò dá náà. Sam Larry. tẹ bá máa pè é kọ́kọ́ wò bóyá mo wà lórí live show kẹ tó pè tẹ bá ti interrupt show yẹn máa ń bí mi nínú gan Sam Larry àti Naira Marley kò ní da fún gbogbo yín papọ̀ bẹ́ẹ̀ bá wàhálà gbogbo yín nìyẹn wàláì is it that same Sam Larry mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ àbí tí mo máa ń rán. so purposely ìwọ ló ń rán àwọn ọmọ lọ síbẹ̀ kí náà ń ṣe nílé Naira Marley tó ń rán wọn lọ ṣe ń bẹ̀ kí ló ń rán wọn lọ ṣe ó yẹ kó là fún wa jẹ́ ká mọ full details nǹkan tó ń rán wọn lọ ṣe olóhùn máa ń rán wọn lọ that means is a constant thing is a regular thing regular visit mo dẹ̀ ń gbọ́ pọ́n sọ wípé bóyá wọn láwọn kan ní ṣọ́ọ̀bù bí tán ti ń ta nǹkan tán ti ń ta oògùn olóró kí náà lọ ń ṣe níbẹ̀ kí náà lọ ń ṣe níbẹ̀ is a regular visit onítòmọ̀ máa ń rán wọn lọ àtún rìvá ìrì wá ìdí ẹ àti Naira Marley kò ní da fún gbogbo yín papọ̀ bẹ́ẹ̀ wàhálà gbogbo yín nìyẹn ẹ bá ẹ ṣépè fúnra yín ẹ sọ ju bẹ́ẹ̀ lọ. Is it that same Sam Larry mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ sí. tí mo máa ń rán. àbí tí mo máa ń rán. even my children go to his house. tí mo máa ń rán so that means you guys have a transaction kí ni transaction tẹ́ jọ ń ṣe. If you keep sending somebody to somewhere, that means that person is going to deliver a message on your behalf or bring a message to you. Timo mo So there is a transaction. There is a relationship. There is something going on between you and Naira Marley. There is a business deal. There is something binding you together. Somebody you don't have something binding you together o ò lè máa rányàn lọ all the time tí mo máa ń rán ẹjẹ́ àtúndà sẹ́yìn. Sam Larry àti Naira Marley kò ní da fún gbogbo yín papọ̀ bẹ́ẹ̀ bá sun ní ẹ̀yìn ẹ̀yìn ṣoríire wàláì. is it that same Sam Larry hmm. eh, mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ tí mo máa ń rán. àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ even my children go to his house. tí mo máa ń rán tí mo máa ń rán that statement is loaded Awo, so pé kọ́lọ́pàá ṣe nǹkan kan Ah, ni kọ́lọ́pàá má ṣe nǹkan kan sí yẹn a ti mọ̀ pé àwọn kan náà lọ ọlọ́pàá nàìjíríà a ti mọ̀ pé nàìjíríà eh, ọ̀rọ̀ ọlọ́pàá ò tiẹ̀ kàn wá lórí péjì yìí ọ̀rọ̀ ìdájọ́ justice ò kàn wá àwa analyze àwọn nǹkan kan tá à ń gbọ́ social media tí mo máa ń I remember when our son was advertising for Abu Ebel aha tí mo máa ń rán tí mo máa ń rán ó mì pé is a constant and you know regular thing you know when you are doing something regular it is uh, something is constant something is uh, frequent ó mì pé there is a transaction there is a deal there is something binding you know there is something we do together tí mo máa ń rán Ah. Uh, anyway, men for women.